studies inú tiẹ̀ náà wà dùn. inú màálìmù náà wà dùn òun náà máa sọ ń tàgbé social studies ní kọ́ nísìn ah wọ́n sì ń kó bọ́ ọ àbẹ́yìí tí wọ́n bá rí i pé kọ́nà kọ̀ mọ́ soso ẹgbẹ́ kí ni wọ́n ṣe wọ́n wàá sọ di pa headmaster òun ni ọ̀gọ́ ọmọ wa ránṣẹ́ òun náà máa gbé ọ̀gá rán mi sẹ́ ọ̀gá rán mi mínísírì. gbogbo ìgbà tí èkó àwọn ọmọ ní tí wọ́n ní ọwọ́ akọ òjìlọ mínísírì àwọn ọmọ tí wọ́n ń ṣe pé tí wọ́n gbé ọwọ́ sáàmà gbowó oṣù àmọ́ pé ó ní róòlù kan tó pèlè yín àyín kò sí gbogbo eléyìí ìsìláàmù ẹ sẹ̀sìn ẹlẹ́jẹ̀ àwọn pọ̀ nílẹ̀ máa wá lọ pa àtẹni ọmọ wa àtẹni tí ò mẹsẹ̀ hádà eléyìí ṣe islam o ẹnìkan wá di nǹkan kan mara àtẹni ọmọ wa àtẹnjí ọmẹsẹ ọwọ adúná sí gbogbo wọn olóhùn ṣe jihadu hada laysa bi jihad jihadu tá nẹ́bi kọ́ wa débi pé bẹ́ẹ̀ bá wà lójú ogun ẹ gbọ́dọ̀ pọ́mọdé tí ọ̀ dá síjà ẹ gbọ́dọ̀ pọ́bìnrin tí ọ̀ dá síjà kẹ́nìkan ọmọ sọ islam ló kọ tí e jẹ́ o àwọn tó pọ̀ ńlẹ̀ tá a ràn ni o jihadu ń bẹ́ẹ̀ ní islam o àbí òsì jihadu o àmọ́ jihadu lófin ó létò àwa tan àwọn èèyàn wọbi kan wá júná sí wọn jihadu kọ́ wọn o. láyé umar bin abdulaziz àwọn aráàlú kan wọ́n wá wọ́n wá ṣe ṣakowa wọ́n competition sí ọ̀gá wa umar bin abdulaziz wọ́n láwọn mùsùlùmí tí wọ́n wọ̀ lú àwọn tí wọ́n láwọn borí àwọn yìí wọ́n lo ète fáwọn ni o wọ́n sọ fáwọn pé àwọn fẹ́ jà wọ́n sọ fáwọn pé àwọn fẹ́ jà ẹ pé kíni umar bin abdulaziz wí ọkọ̀ lẹ́tà sẹ́ńtì ń jọ̀gà mùsùlùmí lu náà pé tọ́ bá rí bẹ́ẹ̀ bí wọ́n ti wí yìí àfara ẹ jáde kó lu náà nísìn ẹ wá kéde fún wọn pé à ń bọ̀ wá àájà bẹ́ẹ̀ bá ń pẹ́ fẹ́ jà àmọ́ àwa tẹ̀yàn àwa kàn ní mo fẹ́ wọ ọ́fíìsì ọwọ́ adi nǹkan mọ́ra èyí wọ́n ṣe jihad o ẹ mẹ́jọ aṣọ islam ló kọ́ tí èjọ o ní kúkúrú ibi tá à ń sọ̀rọ̀ lọ ni pé róòlù tàwa tò ní òun làwọn ọ̀nà táwa ní láti mú ẹ̀sìn lọ́wọ́ ká sì tún mú un tọ́lọ̀ ní amúnpa ta yé bóun ó ṣe ṣe é ṣe ìwọ tó nílé ìwé bó o ló ṣe mójútó rú ẹ̀ nílé ìwé tiẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ẹ wo àdánwò tó tún bá wa tá a mọ̀ látàrí owó ọ̀pọ̀lọpọ̀ lè kéwú ló di nursery and primary lónìí ọ̀pọ̀lọpọ̀ lè kéwú torí pé bẹ́ẹ̀ ni jẹ́ wà nísìn a máa lé fi gbogbo ẹnu bú àwọn àfa àtọ́sọ lè kéwú di nursery and primary yìí náà torí pé bọ́ bá ní káwọn èèyàn wá sanwó lè kéwú nísìn baba bẹ̀rẹ̀ wí <laughs> ká bẹ̀rẹ̀ wí ọ̀pọ̀ lára wa wàláì àwa mùsùlùmí a nídìí àti àti tara wa jí mo ní experience kékeré kan ló jẹ́ kí n mẹ́lẹ̀ yìí mọ́ṣáláṣí wa kan nílọrin programu tiwa ni pé káwọn ọmọ máa lọ léèwé àmọ́ bá bá ti dé ńrọ̀lẹ́ kọ́ ọmọ wa kéwù wọ́n kè wá lẹ́bẹ̀ẹ́ ṣé wàá mọ̀ pé gbogbo nǹkan yìí ò ṣeé ṣe lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ là ń ṣe é ńgbọ̀ wá yá àwọn àfáà ń pé agbára àwọn ọ̀ka àwọn ọmọ yìí mọ́ wọn ti pọ̀ àwọn nídìí àfáà sí ah, àwọn ọ̀wá lágbára àdún ti máa gba àfáà sí o àwọn òbí nǹkan náà lọ́wọ́ sọ̀jẹ́sì pé ọlọ́wọ́ san yín lẹ́sàn dáadáa níta gbé lára àwọn èyí ti tó ẹ jẹ́ káwọn máa sanwó kẹfì lè ráyè ẹ̀mplọ́ì àwọn àfáà tó kójú òṣùwọ̀n sí abala àgbà àmọ́ owó òun ò ní pọ̀ ẹ pè lóla ni wọ́n máa san lóṣù. 300 naira sẹ́rí ńjọ́ ti introduce three naira yìí ńjọ́ òun lẹ́lòmíì mọ̀ pé mi bẹ ní bòmí tí wọn ò gbowó ló withdraw ọmọ lọ bẹ̀ three hundred naira kò tó ń fóònù kan o tí ó fi ra mtn <laughs> ti sọ̀la ten naira lójú ẹsẹ̀ o àwọn bàbá ti calculate ṣe àwọn ọ̀tán àwọn <laughs> àwọn tó jogun khawarizmi nù Allahu Akbar ẹ̀rọ̀kùn tó panilẹ́kún tó panilẹ́rìn ni three hundred naira ńgbọ́ àwọn kanu àwọn míì ọ̀sán lóṣù kan oṣù mẹ́ta ó lé mẹ́sàn-án àfa àwọn tó sọ fún wa pé adigunjalè ibi wọn máa ń lé wọn láwọn iléèwé tí wọn bá sanwó náà yín náà ń lé wọn àfa ni mo bá ti lé wọn wọn ò ní wá mọ́ sì rí bẹ́ẹ̀ lóòótọ́ àápadà áríkà fọ́ tó máa lọ wí fún ẹgbẹ́ tọ̀ bẹ́ẹ̀ bá lówó ẹ máa bọ̀ ó gba àwọn àrùn wọ̀nyí ló yẹ ká mójútó àfọ́ ò ní ńlá atẹ́gùn ẹlòmíràn wà ní àtòkọ àtàyè rẹ̀ ń bọ̀ àfa ṣé kò ní jẹun àbá fọ́ ọmọ ìjòkú rẹ̀ ẹ̀wọ̀n àwọ̀ wọn tí àfa lọ́dọ̀ jìn gẹ́gẹ́ ẹni tí ó bá fọmọ sọ́dọ̀ àfọ bọ̀jẹ́ tí èlò ní ọmọ ẹ̀ná àwọn tí ń ṣe bí àwa mọ̀ wọ́n tó mọ tí wọ́n ń ṣe pé èlò ní ọmọ yìí oye tí máa ń ná lọ́dọ̀ mi kódà yóò tún wá fi kún díẹ̀ pé àfa ìmọ̀ san sàkáǹtì yín ẹ sábà mójútó ní ibi tá a ti yà lọ́bẹ̀ yẹn ni pé ẹ̀yin ń lè kí tẹ di nọ́sírì ọlọ́run ó tó yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wọn sọ lé kí ó di náà yín náà bẹ̀rù ọlọ́run bí wọ́n bá lé àwọn introduce kéwú ẹ máa sanwó lé kéwú bẹ́ẹ̀ ti ń sanwó léèwé. gbogbo àwọn eléyìí ni tá a bá mójútó ẹ wo àwọn iṣẹ́ ń ṣẹlẹ̀ sí wa tá a fura èmi àmọ́ bóyá ń rí bẹ́ẹ̀ ń bì í bẹ́ẹ̀ bá dé iléèwé tí èyí ṣe mùsùlùmí lónìí ọmọ mùsùlùmí ni ọ̀pọ̀ mẹ́ bẹ́ẹ̀ náà lórí àyín wá èmi tí ń wádìí èmi ò tí ti gbọ pé irú alimadina ń àbí kan alimán <laughs> àbí kan ni wọ́n wá pọ̀ mẹ́ kọ́ àwọn òní tó dá mẹ́wàá ee wọn ò ní wá àbí. naam hmm. wọ́n ẹ àwọn ògùn wọn o àwọn máa tí wọ́n ń ṣe ni o àwa ń búra wa ni o àbú àwọn o àwọn máa tí wọ́n ń ṣe ni àwa làwọ̀ máa ń tà ń ṣe bàbá wa bẹ lómi ẹsikísì sí òwúlò ni ọmọ wa wí àwọn ní standard ń bẹ wọ́n ní kinní kíni rọ́ọ̀tà máa pa fúnra wa ẹ lọ gbogbo àwọn yunifásitì ta ní nàìjíríà lónìí ẹ lọ béèrè iléèwé wo làwọn professeurs ibẹ̀ lọ èyí tó kàwé lábẹ́ igi lọ́pọ̀ nù wọn yes nígbà tí ọ̀tí ẹ̀ sí wọ́n ti ń pe yín kan ní private school làwọn kàwé wọ́n di tọ́lọ̀ ní wọn ó dì í. Ah, ibi àti ń kọ́ wọn ọlọ́run allahu akbar ọba àrà lọ́lọ́run tọ́ba yìí pé báwọn èèyàn ti ń rówó ná sí private school lórí àwọn ọmọ yìí fi ń pè ní kọ̀sọ́mọ public school kan tí ó rí university kà mọ́ àmọ́ kì í rí bẹ́ẹ̀. ni pé wọ́n mùsùlùmí ayé nìkan kí wọ́n lé o òun lé kíni òun lé alìkìyàmọ̀ náà kọ́dà bọ́ báyìí pé sítándàdì kù díẹ̀ níbi tọ́mọ rẹ̀ ó ti mọ́rùn máyé jọ lọ́bẹ̀ wàláyé ọ̀sánfààní fọwọ́ ṣe fọ́mọ náà dubi tí o ti mú hundred percent ti ayé tí ó gba zero lálìkìyàmọ̀ lọ kọ́lọ́nkọ́ mọ̀jà rírọ̀ ẹ̀ ògbélé tí a wí yìí ọlọ́run kò jẹ́ òwúlò fún wa ẹ dákun mo sọ̀rọ̀ yìí láti tawájí ni o mo tún ń rìpíìtì ẹ̀ ààbò ẹnìkan o àwọn máa ń táwọn ń ṣe káwa náà máa ń tí à ń ṣe àwọn tó sì fẹ́ sọ islam ló kọ tí èyí jẹ́ òun la yanjú yìí ẹ̀kọ́ tí ọba ní gba ẹ̀sìn lọ́wọ́ yàn kìí ṣe haramu o a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run afẹ́ni ọba mọ̀ọ́mọ̀ ju ọmọ ẹ̀ síbi wọn ti gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ lónìí ti pọ̀ iléèwé mùsùlùmí iléèwé public school tẹ́nìkan ò ní lè gbẹ̀sìn kan bẹ́ẹ̀ nìkan lọ́rùn ti pọ̀ wọ́n wá mọ sándàdì tó ọba wá lọ tí ọmọ bá fi dé tó di nǹkan kí nǹkan mọ́ ọ lọ́wọ́ oòrùn dọ́lọ́dọ̀ ọlọ́run. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Abdulmajid Alaro wọ́n kẹ́kọ̀ọ́ jáde wọ́n dẹ̀ gboyè tó pọ̀ ní ilé ẹ̀kọ́ eh, Jamia Islamia ní Madina ìpele àkọ́kọ́ ìpele ẹ̀kejì tó tún fi dé PhD levels àánà mọ irú oore ńlá Ọlọ́run ṣe fún wọn kí Ọlọ́run má jẹ́ kí kíní yìí fún wọn kí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó pọ̀ ní àárín wa náà so a fẹ́ kí dr túnra bá ṣàlàyé díẹ̀ so kí ìbéèrè sì máa gbàgbẹ́ wọlé. alhamdulilah وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى wa وصحبه أجمعين ní kúkúrú mo ti mẹ́nu bà á nígbà tí mo ń sọ̀rọ̀ náà gbọ̀ngbẹ́ wọn fẹ́ ká tún emphasize ẹ̀ fọ́dà lára àrùn tí ń ṣe àwa mùsùlùmí òun ni pé gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà nílẹ̀ yorùbá yìí bàbá wa ẹni wọ́n ní èèyàn máa tọ̀ sójú kan ní máa fi hó ọ̀rà bíi pé aláàkì píríncípù yìí kò sí púpọ̀ láwùjọ mùsùlùmí ìfọwọ́sowọ́pọ̀ kí nǹkan ó fi jẹ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó pìrìfà pé tèmi ní tiẹ̀ ní eléyìí ọ wàá dé dajì ọ̀nà tọ̀hún ó dé da mẹ́ta eléyìí ọ̀tí ẹ̀ tí dìde rárá kọ́dà láṣìírí àwọn tí è ṣe mùsùlùmí àwọn ti nínú ṣẹ̀yìn ń pa wa wọ́n kàn máa wò wá rẹ̀ ní bàbá ní bàbá múra kẹ̀kẹ̀kẹ̀ bá fẹ́ dà kíní kan ẹ̀ ẹ̀ fi wọ́n lẹ̀ <laughs> nígbàjọba fi ṣe díẹ̀ nísìnyí yọ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ àwa gan ni islam kọ́ pé ká fọwọ́sowọ́pọ̀ jù inú ẹ̀sìn tiwa ní o ti gbọ́dọ̀ máa dáhùn kí àfikọ́ wa mọ́sálásí inú ẹ̀sìn tiwa ló lè pé bí rọ̀mọ̀dánà ti kù díẹ̀ níṣẹ́ pé níṣẹ́ lèmi ọba tèmi àfikọ́ odóde ìgbà tí gbogbo gbogbo àgbáyé ọba gbà inú ẹ̀sìn tiwa ló lè pé èmi ọ̀lọ́ ájì ńgbà tẹ̀ ń lọ èmi fẹ́ lọ níṣẹ́ àfikọ́ ká lọ ńgbà kan náà so islam gan lọ́kọ́ wa jù ká fọwọ́sowọ́pọ̀ ibi ìfọwọ́sowọ́pọ̀ yìí òòrè pọ̀ ń bẹ́ẹ̀ ìmọ̀ràn tí mi ò fún wa bọ́bá ipá ti nírú ìṣòro bẹ́ẹ̀ ń bè yìí òun ni pé èyí tí a fi máa ṣe kélekèle tí ò wá ní lójútùú bá a bá lè dáwọ́ pọ̀ ká sọ ọ́ dodidi ọ̀dà àmọ́ tí èèwà kó ṣeé ṣe máa sọ ọ́ ohun tí èjé kó ṣeé ṣe ni pé àì institutionalize nǹkan wa àì gbé nǹkan wa kalẹ̀ nígbè mọ̀ pé institution àbí foundation lélẹ́yìí òun ni ẹwu ọ̀pọ̀lọpọ̀ lé kéwú yọ́ọ́ máa bẹ lópin ìgbà tẹ́ni ọ̀dà alẹ̀ bá ń bẹ ni bọ́bá ti di pé ni òun ti lọ tán kèé kò lè dàbí mọ́ àfẹnì sànú ní tìtorí pé ńlẹ̀ yorùbá àì gbé nǹkan kalẹ̀ nígbè institution èèyàn ni èèyàn kan òun ni kọ́dà báwọn èèyàn bá mọ́mọ́ wálé kéwú náà torí tiẹ̀ ni bí ọba ti ṣe ń bẹ̀ mọ́ ẹ jẹ́ ká try láti jókòó ká wo pé ọ̀nà wo la lè gbà máa ṣe nǹkan wa ní institution ìtumọ̀ institution ni pé ní kó wa wọ́n mọ̀ ẹ̀tọ́ tá ní bẹ́ẹ̀ kò ní jẹ́ pé torí pé ó kọ ẹnìkan ló hàn jù nínú wa ẹ́ torí pé ó kọ ẹnìkan ló hàn jù làwọn ọmọ tí ó ti máa ran kan pé àwọn làwọn jẹ khalifa tó sì ṣe pé níbẹ̀ àti ń ṣe ń ṣe kí ni a mọ̀ pé bẹ́ẹ̀ ni ibà ṣáájú lamọ́ yìí ní máa tẹ̀lé bọ́lọ̀ ń bá lòun náà lọ́kọ́ lo ẹni yìí ló kàn èyí wọn ó ṣe é ṣe tó bá jẹ́ kí institution yóò jẹ́ institution kọ́dà yóò là kọ́ lẹ́ẹ̀ islam ló ní àkọọ́lẹ̀ o islam lákọọ́lẹ̀ débi pé ẹ̀wò yìí tá a máa ń ṣe pé ẹ̀dàkùn ẹ̀yà mi ní ẹ̀dá sáré bòmí láṣìírí islam ní ẹ̀kọ́ọ́lẹ̀ ẹ̀ ìdátàdá yàtọ̀ gbèdé yìí ní ìlà ajalè fàkùtùbù kálákọọ́lẹ̀ mùsùlùmí lónìí o ẹ̀kọ́ọ́lẹ̀ kọjẹ́ pé ń kálukú mọ ntí mo dá sí ní ẹ̀tọ́ mi ní ń bẹ́ẹ̀ ibi mo lágbára mọ́ ń bẹ́ẹ̀ ní gbogbo nkàlùkù náà ó lè fi gbogbo ara dá sí i àmọ́sẹ̀ eré yìí tó bá ti ṣe pé láwọn àkànwò pé ní àákànsin lámọ̀yìn ni yóò máa dá tiẹ̀ náà lẹ̀ lábẹ́nú òun ní ń fa ọ̀pọ̀lọpọ̀ àfáàlẹ́ kéwú òun náà ní ṣọ́ọ̀pù kan tí yóò tún máa kọ́ àwọn torí yóò máa retí ijọ́ tí wọ́n bá léhùn ní ibẹ̀ wọn àmì ìta bá pè ní institution nìkan ọ̀kan lé dìde kọ́kàn kóun léèyàn kóun mẹ́ àjọ ní ni. ni gbogbo eléyìí ni aáwò papọ̀ ọ̀dà bàbá lè jọ sí àmọ́ tí ó jẹ́ kó ṣeé ṣe òun ni kó ń kálukú ní sense of belonging kọ́mọ yìí pé ẹnìkan kàn máa wò ó wò pé gbogbo wàhálà tóun kún ṣe yìí àwọn ọmọ rẹ̀ ni wọ́n pa wọn làwọn ní àbáwọn èèyàn rẹ̀ ni tọ́ra ti rí àwọn experiences tó fọwọ́ kan ní lẹ́mìí bẹ́ẹ̀ tá a mọ àwọn méjì mẹ́ta tí wọ́n jọ ń ṣe nǹkan kan tọ́lọ̀ wá ní kẹ́ntì náà ti gbà nínú ìgbìyànjú látàárọ̀ lọ́run kó dákú kó bá ní dúpẹ́ fún ọ. ẹnìkan sọ̀rọ̀ kan sin wípé àwọn kọ̀ǹpútà kan ń bẹ àwọn device yẹn pé wọ́n máa ń kó wá láti Saudi pé àwọn dẹ̀ mọ̀ pé gẹ̀ẹ́sì àwọn òyìnbó ló ṣe ṣùgbọ́n àwọn nǹkan yìí máa ń sọ àsìkò oorun wípé nígbà míì yìí máa ń yàtọ̀ sí àsìkò oorun tá a wòye sí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tí àwọn bá ti rí lórí ẹ̀yán yán ntí sẹ̀rí àní owó ìwọ náà máa wò ó ọmọ wa fi lè jẹ́ bíi gbígbà tí ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ lápèjúwe bọ́ọ̀rùn bá yẹ àtàrí. àti àárọ̀ kí ọlọ́run kó bá a sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa ìbéèrè tèmi tèmi fẹ́ béèrè òun ni wípé ó máa wà wọ́ndà ìní fún àwọn curriculum education. under curriculum education ó surprise mi wípé ìgbà tí a fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kékeré sáyẹ́ǹsì ni kankan ni wọn ò ṣe ní compulsory but anything religious bẹ́ẹ̀ a. woman kan wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìní kó mọ̀ gbọ́ ní ọ́fíìsì ibi tá a ti lọ máàkì kínní ẹ̀ ó wá ń sọ pé aláàjì ẹ mọ̀ ọ́ sacrifice náà ni ṣe bẹ́ẹ̀ lẹ fẹ́ gbẹ́sìn ga so tí wọ́n bá ní àwọn èèyàn ó lọ sẹ́mínà bóyá ẹ sáyẹ́nsì social study nǹkan bẹ́ẹ̀ nevertheless islamic study and arabic ẹ tí ẹ ní rí kàn dancing to it ikú bóyá bóyá pọ́n tiẹ̀ lọ sẹ́mínà àyà sì ń sọ fún wa bí nísìnyí pé everything wọ́n derive ẹ̀ látọ̀dọ̀ àwọn larubawa way out. ọlọ́run san yín lẹ́sìn dáadáa tọ́. So, mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà mo dúpẹ́ fún yín ọ̀rọ̀ onímọ̀ olóye ni ẹ sọ ẹ̀kan ní kémi náà mo mára tèmi wá ni ẹ̀yin náà ní mára ní lọ́dọ̀ ṣe rí nílùú tí a wà yìí kíníkà la gbọ́dọ̀ mọ̀ o kò sí ẹni tí ó rẹ́dì láti wá fún yàn lẹ́tọ̀ọ́ yàn níbi téèyàn sùn sí until tá a bá tó realize ẹ̀. ìlú òyìnbó nílùú òyìnbó wọ́n sì ti ń bá wa <laughs> mójútó wọn òun tíwọ́ àwọn ọmọ yóò ní máa fẹsẹ̀ wọ́lẹ̀ kí àbí wọ́n máa jalè wọ́n máa. torí tó pé

achievement táwọn láwọn ọlọ́léèwé lékéwú làwọn lọ èyí wọn ọ̀yọ́ wọn kúrò lọ́mọ ìlú owó epo wọn àwọn náà ní mẹ́ẹ̀ bọ̀dá ṣe ń pin lọ́pọ̀lọpọ̀ ọlẹ́ yorùbá yìí dìgbà tó yẹ pé bẹ́ẹ̀ bá ti lọ lékéwú ọkọ̀ ní ẹ̀tọ́ kankan lọ́dọ̀ ìjọba ni tí ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ ní sùn kalẹ̀ kí wọ́n wá kalẹ̀ kún pé ẹ̀tọ́ yín ni ẹ̀yin ni ẹ wo kọ́dà federal government ń gbìyànjú àwa lẹ yorùbá la ní problem area of recent federal government ní gọ́ọ̀mẹ̀ntì president jonathan yìí náà ni wọ́n fọwọ́ sí pé ìjọba gbọ́dọ̀ take wọ́n carry along àwọn ilé kéwú wọ́n wá dá tí wọ́n ń pè ní quranic education lẹ̀ ní federal ministry of education ti kwara state wọ́n ti ń kọ́ lọ́wọ́ nísìn federal government ní wọ́n kọ́ lé kéwú ọmọ tó bá àwọn òbí tí wọ́n bá nílé kéwú lọ́mọ tàwọn lọ pé gọ́ọ̀mẹ̀ntì ọkàn introduce mathematics english nkankan kí wọ́n fi bá gbà mu federal government ló ṣe yí wọn federal ministry of education èmi ọ̀mọ̀ bóyá àwọn ètí ìkọ́ ti yà yín ẹ béèrè pé bo ti yín wà federal government ló ní kìí sọ̀rọ̀ kínní recent development federal government ṣẹ̀ṣẹ̀ approve national board for arabic and islamic studies wọ́n ń da ṣe tẹ́lẹ̀ ní abu ẹ̀ eh, eh, abu zaria ní ìran gbogbo lè kéwú lọ́wọ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣèdánwò gbogbo jis eh, sis nkankan ni ó ti di official nísìnyí níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn federal government ti ti recognize national board for arabic and islamic studies gbogbo eléyìí ń ṣẹlẹ̀ ní nàìjíríà but àwa ń lu tiwa bá a bá pa àmọ̀ wọn là á mọ̀ ni o wàláhùn tàn án àlà. jazakumullahu khair ọlọ́run kó túbọ̀ bá ní sàn dókítà wa lẹ́sàn-án rẹ̀ ẹ dákun à ń wo àsìkò a sì ń wo àti padà yín ṣùgbọ́n a fẹ́ràn béèrè díẹ̀ àmọ́ bí n ṣe ń rẹra sí ọlọ́run bá ní kun yín lọ wọ́n ní bíi bíi méjì sí ah! ọkàn ń bẹ lọ́ọ̀mì tí ń bẹ̀rẹ̀ mọ́ká náà wàhálà ìṣẹ́ wọn ti lọ bọ̀rọ̀ kẹ́tù. kọ́ńtì tí dókítà wa ní bá wa sí látàárọ̀ lórí iṣẹ́ yìí. ó bí àwọn kankan tí a gbọ́dọ̀ mọ̀ ṣàìmọ̀ a bá sì mọ̀ ká béèrè òun ni pé jojúmọ́ mo máa ń fi ẹ̀mí ṣàdúrà fún Sanusi Lamido Sanusi ordinarily òun kọ́ originate ohun tó bá ṣùgbọ́n gbà tó bá ó wò pé nǹkan tó ní í ṣe pẹ̀lú alámọ̀rí ẹ̀sìn òun ni tó sì lè liberate ọ̀gọ̀rọ̀ mùsùlùmí torí ẹ̀ ń sọ̀rọ̀ education education education tó bá cheap níbẹ̀rẹ̀ nígbà tá a bá ṣe tán tá a di ohun tá a fẹ́ dà níbẹ̀ máa ń difficult as a result of eh, owó tó jẹ́ pàwọ́ tá a jó ṣiṣẹ́ tàbí tá jẹ́ ṣòwòṣòwò níbi táwa ní o ti sọ pé a rówó àwọn ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀bẹ̀ ọ̀nà tọ́lọ́wọ́n ọba lékè tọkọ̀ ni kí wàá mọ́ káwa kò bí ẹja. E bí ẹni pé àti ẹ̀tún kankan àbá tó bá ṣe ń pera wa so irúfẹ́ àwọn nǹkan wọ̀nyẹn ọ̀nà wo lẹ̀ sí fẹ́ gbà harmonize náà mo rántí pé lọ́jọ́ kan bóyá ẹ̀ wà swipe wọ́n ń ṣiṣẹ́ uba fún ọ̀sẹ̀ kẹta ni san jẹ́ rìbá but now Sanusi Lamido òun wà ń bẹ̀ yẹn ó kẹ́kọ̀ọ́ díẹ̀ nípa ètò ẹ̀kọ́ ẹ̀sìn bá a ṣe ń ẹ̀sìn islam ó wá harmonize ẹ̀ e. irú ipò wo ojú wo la fẹ́ mọ fi worúfẹ́ wọn tá a bá ti tún rí wọn láwùjọ ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì nípa òṣèlú nìyẹn lọ mo wà ní ministry of justice nígbà tí alhaji shitu bayo jẹ commissioner for justice Lawyer state ẹ sọ̀rọ̀ right act tàbí right uh, eh, the, the, the right child right act ẹnìyẹn wá jọ́sà submit èmi àti alájẹ la yọjú kó ó bá submit report yẹn ó ní alájẹ wọ́n ní kí Ọ̀yọ́ state ó adopt the church right kankan ah, alájẹ ní sẹ́yìn sí owó dáadáa wọ́n láwọn tí wọ́n gbàdá lájú gbójú kan bá di christian ọ̀kẹ́ lára àwọn christian tó wà ní ministry alájẹ ní ah irú rẹ̀ kí n bá wò ó kó rẹ̀ kó wájú mi ọ̀nà bá ń pa muslim brothers wá èyí tí ó kó bá wa ń bẹ̀ bá wa yẹ kò in fact kò fi bò ibùdó pẹ́ẹ́sì bá ń bẹ́ẹ̀ yóò gbé àléyìn tí ó kó bẹ́ẹ̀ sí ìwà mọ̀ kí n bá ìwọ òlè rí àwọn tí ó rẹ̀ bá gba muslim brother tó jẹ́ lọ́yà lùwá ṣùgbọ́n tẹ́ pé tẹ́ bá wò tẹ́ bá wo fínífíní òṣèlú tẹ́ bá tẹsẹ̀ bọ́ èmi ti rìn gbẹ̀ díẹ̀ mọ́ padà so tẹ́ bá move a step forward ẹ bẹ́ẹ̀ take a step backward ah, ah, ṣé nǹkan yìí sì ṣe é ṣe gbogbo tẹ́lẹ̀ sọ yìí kò lè yá ṣe ó lè ṣe é ṣe bẹ́ẹ̀ kò lè yá ṣe lórílẹ̀‐èdè tí ì bá ṣe pé bọ́ yá a àwọn kan dá síbẹ̀ tẹ́gbàdà ti ń gòkè lọ níbi àlámọ̀rí irúfẹ́ àwọn kan wọ̀nyí tó o bá sọ̀rọ̀ kó o dé ṣòkòtò tó o bá move ten percent bá bi two three percent ẹ̀sìn rẹ̀ ọmọ yọmọ yòrò báwo la ṣe fẹ́ harmonize àwọn kan wọ̀nyí tó fi jẹ́ pé bọ́yá irúfẹ́ àwọn ìgbàláyè báyìí ó lè wáyé mò ń gbọ́ rédíò Kwara ní nǹkan bíi last week wọ́n sọ pé gbogbo àwọn tó bá wà ní kí wọ́n bọ́ọ̀dù kan ń wà fún oníbẹ̀ yẹn náà pé wọ́n lè mọ̀ ṣe waec mi bẹ́ẹ̀ mo complain sórí ìwé kíní handset mi so mo rí i pé ìyẹ̀jú àwọn kan ni but àwọn tó gbìyànjú tó fi rí yẹn ṣe sùúrù kan ni wọ́n ṣe ojú kan làwọn kan mọ̀ fi wò wọ́n pé ọ̀rẹ́ wọn eléyìí kankan so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú bá irú fẹ́ yẹ̀jú lẹ fẹ́ gbà wá pé ká lè mọ tolerate ara wa. láti lè acquire our knowledge kan tó yẹ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àìtí nítorí mi Islamic Bank bá bẹ̀rẹ̀ tó bá lọ hire àwọn foreign experts a súnmọ́ kárí láàrin àwọn mùsùlùmí náà o bet yóò lè wọ́n torí pé kí ni àwọn ń sá kákàká fún àwọn kọ́ọ̀sì báyìí gbà ó ṣe àkáǹtì ó gbé báńkì tó gbé rìbá gbà yọ̀ láńtorí ìlú náà. aleykum salaam. ṣíṣì máa ma gba àti ilẹ̀ yìí lápapọ̀ wọ́n ní ká ló fẹ́ ó wà lọ́wọ́ mi ń bí tí wọ́n láwọn fẹ́ kó papọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa gbígba ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba lọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ẹ̀ àwọn ènìyàn ní a rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá fẹ́ gba ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba wọn kì í sábà fún wa àfìgbà tó bá di pé bóyá àwọn èèyàn bá ń ṣe bí à ń fẹ̀hónú hàn bóyá lọ́yọ̀ state nígbà kan ẹgbẹ́ ẹ̀kọ́ mùsùlùmí champion pé gbogbo ọmọ mùsùlùmí tó wà ní secondary school kí wọ́n máa lo hijab léètọ́ yẹ pọ́pọ́lọpọ̀ sí lára uniform kódà bọ́jẹ́ community school gbogbo ẹ̀kọ́wé sí ministry báyìí ẹgbàá process báyìí procedure báyìí gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ òwe principals yóò tún mọ sọ pé sákúlà ò tí ì dé náà ni títí tọrọ fi padà ní awuyewuye nú pé ọrú ọ̀nà èwo la lè mọ gbà torí pé wọn kì í sábà gbọ́ àfi tó bá dábàá irú ọ̀nà èwo la lè mọ gbà tá a fi mọ béèrè ẹ̀tọ́ ọlọ́dọ̀ ìjọba tó ń sì mọ gbọ́ sí wa so ọlọ́dọ̀ bí ká pé wọn ìjọba wa wọn lágídí díẹ̀ Allahu alam. Ah, alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala wa sahbihi ajma'in ẹ̀dàkùn mo tọrọ gáfárà kéye mo fi ní ká dá béèrè ìdó báyìí a lè béèrè tí ń dùn wá tán lónìí inṣàlá àwọn àfáà wà náà lù ú eléyìí tí èmi wá ṣe yìí mọ̀kàn wá kún wọn ni súnmọ́ àwọn àfáà súnmọ́ nínú ìlú wọ́n ṣàlàyé gbogbo ohun tí ọba ròyìn lójú ọlọ́wọ́ ṣàlékún mọ̀nà fún gbogbo wa ìbéèrè alákọ̀ọ́kọ́ nǹkan lọ bí ìmọ̀ràn ni wọ́n ń sọ ń pa ibi tí wọ́n parí ẹ̀ sí ni mo tó rojú béèrè nì nípa pé bóyá àwọn ọmọ mùsùlùmí a máa ń wà discouraged láti ṣe àwọn kọ́sìsì kan tó yẹ pé àìsísé o lè fẹ́ padà fa ewu kan àbí míì fún Islam wọ́n mẹ́ńṣà accounting lápèjúwe àbí bí wọ́n bá ti ń ṣe banking náà àgbẹ̀bẹ̀yàn bá ti lọ ṣe báńkì wọn ti mọ̀ pé rìbá ló fẹ́ máa jẹ àbí hmm, bọ́tà mo fẹ́ àṣọ yín pé kò rí bẹ́ẹ̀ uh, alhamdulilayi ẹgbọn tèmi gangan red banking and finance ní unilag banking and finance báwọn ṣe ń pè ń gba unilag ní eighties ní bọ́yá wọn ti change ẹ̀ nísìnyí and at the same time he was the national amir gbogbo mss in nigeria abdulfatah abdulmajid is my brother kò sẹ́ni ó kórìíra rìbá tó wọn and the red banking and finance kéèyàn ó pé ńgbẹ̀ téèyàn bá ti rí di accounting dandan ni kò jẹ rìbá àbí ńgbà ọba ti rí the banking dandan ni kò rí bẹ́ẹ̀ ẹ worú sanusi tí wọ́n má pèjúwe wáyìí economics ni sanusi reed nínú àwọn tá à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí n sì tún eléyìí mo gbàgbé kí n wí lẹ́ẹ̀kan nínú tá a mùsùlùmí ó ní afẹ́ kí wọ́n fi ru sanusi yìí kẹ́kọ̀ọ́ gbogbo bí tọ́mọ mùsùlùmí ọba wà mọ̀jẹ̀ wọn ó lè fọwọ́ rọ̀ sẹ́yìn ní fíìlì rẹ̀ mọ̀jẹ̀ wọn ó ṣe kínní mọ̀jẹ̀ wọn ó lè fọkún ọmọ ṣe rọpọlọpọ ntí ntí fi dáhùn béèrè wọn pé. àlẹ́ni tí ó bèrè ẹ̀tọ́ wa àṣekí kankan ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹsẹ̀ wè tó lẹ̀ bóyá sàbíbíkéèdì rẹ̀ láàyè kan àbóun náà mọ̀ pé páálí lásán lòun kàn gbé lọ́wọ́ bọ́ bá di pé ẹ wá fún àtẹ̀dọ̀ fíìdì yìí ó níbi òun mọ àwọn èèyàn ọmọ dẹ́kọ́lá bí wọn ò tí ì dẹ́rù bẹ́ẹ̀ rú ọmọ bòun náà ní lè dúró wájú wọn pé ẹwúrú àwọn lọ́yà sítù tẹ́ wí torí pé wọ́n mọ̀ pẹ́ sí àwọn tó lẹ̀ níbi àwọn nífẹ̀ẹ́dù tàwọn yìí òun nírú wọn fi lè ṣerú tẹ́ ni wọ́n ṣe òun irú ẹ̀ nírú àwọn sanusi yìí náà tí e báyìí pé sanusi qualify tààrà wọ́n ti wá nǹkan sí lẹ́sẹ̀ but kí lẹ fẹ́ pé ní qualification nàìjíríà lónìí téèyàn fi wà ń ru ipò tó wà ní tí ò qualify a hard first class economics ní yunifásitì first class ló bá jáde gbogbo bí tó ti ṣiṣẹ́ promotion rẹ̀ rapid promotion ni máa ní ọ̀hẹ́dì báńkì tó tóbi jù báńkì tó tóbi jù nàìjíríà nù first bank ọ̀gá gbogbo first bank nàìjíríà Sanusi kí wọ́n tó bẹ̀ pé máa bọ̀ ní central bank so kò sí tẹ́lẹ̀ wí fúnrú yìí tẹ́lẹ̀ fi ló fi dàbí ìgbà tó láyà òun ni bí wọ́n bá pè é tí wọ́n bá dẹ́rù bá kan yóò ní sókòwò ó resign tọrọ mọ̀ pé tóun bá kú omi tó wà lónìí ọ̀nà mẹ́wàá wọn ó ti pè lọ́la kọ́dà kí wọ́n má pè mọ́ nàìjíríà ẹ worú ìyá tí nàìjíríà tún padà bẹ̀ pé ọmọ bọ̀ nísìn ọ̀kan jò wí àlà nàìjíríà ń bẹ̀ ni ẹ dákun ẹja akẹ́kọ̀ọ́ alitcon gbogbo ń tọ́mọ mùsùlùmí ọba kọ́kọ́ dojú ẹ̀ kọ́dà bọ́ jẹ́ sí ọwọ́ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ kí ni máa mú yẹn wà fọ́ọ̀sì láti lọ́ọ́ bẹni tí èsè mùsùlùmí ń sẹ́ńgbà mí ní sí ọwọ́ torúpẹ́ rí i pé bẹ́ẹ̀ bá gbéṣẹ́ fún ọmọ ìyá bíi táwọn èèyàn máa gba tálábà yín mọ léyìí <laughs> tálábà yín kun léyìí ẹ ẹ jẹ́ kó gbóńtà bá ń ṣe iṣẹ́ ọwọ́ ni ẹ̀kọ́ kan ni màá dojú ẹ̀ èyí ń lo òfin rí islam ọ̀ràn lọ́wọ́ àmọ́ wọn náà ẹsẹ̀ rí o kò tó lẹ́ o ò lè dún wájú wọn máa béèrè ẹ̀tọ́ wọ́n sọ bí okùn sí fún ọtọ́ tí ò fi dẹ́rù bọ́ ìyẹn lèmi fẹ́ gbà wá mọ̀ràn mi fi kun lẹ́ẹ̀kan ó fi mọ́rọ̀ àwọn iléèwé mùsùlùmí tá a wí náà àwa pébi tí ti máa ṣe sọ́bjẹ́tì kan méjì lójúmọ́ táwọn ọmọ kan máa wá sùn àbí wọ́n kan máa kọrin ìtọ̀lá alibadiru nìkan ẹ ọmọ lẹ́kọ̀ọ́ tó ẹ máa pé wọ́n ti ní ẹ mọ́ ọmọ wá wọ́n ti ní ẹ mọ́ ọmọ wá ẹjẹ́ wọn ó rí tí ó dùn mọ́ wọn nú wọn rí tí wọn ń san àwọn nǹkan wọ̀nyí inú àrùn tí ń ṣe àwa mùsùlùmí ni ọmọ mùsùlùmí ni ọkọ kọ́ dójú ẹ̀ bọ́ lóun kọ́ náà ẹ máa bá bẹ̀bẹ̀ fún ẹ dákun àrùn yẹn ni o bàbá mójútó bẹ́ẹ̀ ọlọ́run sì kọ́ wa anábì kọ́ wa sallallahu alaihi wasallam bí wọ́n bá ṣiṣẹ́ ọlọ́run fẹ́ kó máa dojú ẹ̀ so ìyẹn ni mo rò pé ó yẹ ká gbára wa mọ̀ràn sẹ́rí gbogbo ẹni tó bá kájú wọn níbi tó wà àwa ti lé experiences bẹ́ẹ̀ yóò fi gbogbo ẹsẹ̀ méjèèjì tilẹ̀ yóò béèrè ẹ̀tọ́ rẹ̀ Mo bọ́tẹ́ ni wọ́n mọ̀ pé wọ́n mánéjì òun náà débẹ̀ ni ẹ́ ni wọ́n máa wá pé òun ní ẹ̀tọ́ kan tóun tún fẹ́ gbà fún ẹlòmíì wọ́n pa ìtàn fún un so ẹ dákun ẹ jẹ́ ká fìyẹn sínú èrò wa ọlọ́run ó fún wa ṣe so ìyẹn ó dáhùn béèrè ẹ nípa pé àwa ṣàkántìn àbá ṣe nǹkan kan gbogbo ọmọ láyé òun mo ti sọ lẹ́ẹ̀kan ni ìmọ̀ kan ní sẹ̀rí akọ̀ kéèyàn ọkọ̀ ẹ pé mọ̀ wo ni ìmọ̀ dán kéèyàn pé òun fẹ́ òun fẹ́ lọ rí di májíìkì nísìnyí pé bóun bá wá kọ́ magician bóun bá di magician òun ìran ìsìláàmù lọ́wọ́ ẹni ọmọ lọ èèwọ̀ ní dán kíkọ́ ńbẹ nù ayé alukóra níbẹ̀ wàmá yọ alimani min ahadin hata yakula innama nahnu fitnatun fala takfur èèyàn ní kọ́ dán kọ́ mọ́ ṣe kẹfẹ́ rí idán májíìkì nìkan kọ́ o gbogbo ìdá ń pè ní pawọ́dà dó nǹkan nǹkan nǹkan òun náà idán ni nínú sẹ̀ríà torí kò sí bí ó ṣe ní tíyàn lọ bí ẹ bọ èyí ò nìkan lè wọ àmọ́ ṣe rí gbogbo ọmọ yòókù bọ́ ọ bá ti lò ó òun lọ́lọ́run ẹ̀ ọ lẹ́jọ́ o ẹni ọkọ engineering tí wọ́n wá fẹ́ wá engineer tí ó supervise central mosque Ṣakí tó ní ọ̀dà ẹ̀yọ owó consultancy kú o èmi ó ṣe yíhun ẹ dákun engineering sọ̀hún délé rí rẹ àbí kò sọ́ di ẹ́ ẹni wọ́n sì ní. kọ́ ni problem o òun lèmi máa ń sọ fáwọn èèyàn gbogbo ibi tó o bá wà bó o ló ṣe lo ẹ̀kọ́ rẹ nítorí mátà nù ọ̀pọ̀lọpọ̀ wa lónìí la kàn wà níbi tá a wà a kàn wà ń bẹ̀ pé a kàn ń gbowó oṣù a sì ń ṣiṣẹ́ kí la fẹ́ wí fọlọ́n pé ńgbà tẹ́mi wà ń bí yé o torí gbogbo mùsùlùmí lọ́yẹ kó bira rẹ̀ ń kọ́ ẹ̀ṣẹ̀ yẹn ọmọ sáré ẹ ẹ ẹ àfáàtún wọn lólóṣèlú làwọn ntí ìjọ pọlọpọlọpọ olóṣèlú ó nísinmi òun ni pé bọ́bá yìí pé bẹ́ẹ̀ ti ń ka accountability yín sáwọn electorate àwọn tó dìbò yẹn yín lẹ́ ń wo accountability yín lọ́dọ̀ ọlọ́run ẹ nísinmi ẹ máa wo pé ẹ kí làwọn èèyàn wí kí làwọn ẹ béèrè kí lọ́lọ́run ó wì ọwọ́ alọ́dún mẹ́ta ọlọ́dún mẹ́rin ọlọ́mẹ́jọ ń bì kan à ah, ó burú fọ́mọ èèyàn kọ́mọ lè pọ́ìntì sí nǹkan kan pé bọ́lọ̀ ń bá bí mi lálìkì yá mọ̀ pé ńgbọ̀ wà ń bẹ̀ kí ló ṣe fún islam ọ̀pọ̀lọpọ̀ ohun eré nǹkan kan kò sí nǹkan kan tí ó rí fọlọ́n àwọn èèyàn tó wá fọdún mẹ́jọ ọdún mẹ́jọ especially nàìjíríà yìí bọ́ bá yọ ojú fọ́mọ nàìjíríà àfikọ́ ọmọ ti kó mẹ́ o kọ́ yọ ojú rẹ̀ báyìí kókò ẹnìkan lọ́sọ ọjọ́ lọ́lọ́mọ nàìjíríà ni bọ́ bá yọ ojú tó gbé fún yẹn wọ́n ni kò nídìí ẹ̀ lójú fáwọn <laughs> kò nídìí ẹ̀ yìí kákú wa mọ̀ mọ̀ pé kí ni sọ pé èmi náà ṣe nǹkan báyìí ẹ dákun ìyẹn náà ṣe pàtàkì a pé kọ́ gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ o kò fún mùsùlùmí o àmọ́ láwọn agbára kan tó ọmọ pófin gan ọ̀ta kò ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòfin ọ̀ta kò òun làwọn ẹlẹ́sìn míì fi ń sọ̀pọ́tì ẹ̀sìn tiwọn pé a ní kapásítì mi nípò yìí bí n bá ṣe eléyìí kò sí ní tó burú tí o sì ta kò fin àmọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ẹ̀ ṣe é ìyẹn ní ń jẹ́ kí pírọ́blẹ́mù wọ́n máa dàbí ìgbà tí ń pọ̀ so ìyẹn náà ní fi dáhùn ìbéèrè tìyín náà ẹ láwọn ìjọba wa lágídí. La àwa náà níjọba kàmá takunu yuwalla aleikum àwọn kàmá takunu na yuwalla aleikum bá a ti rí náà ara wa náà làwọn ti ń jo lórí wa bá a ti lágídí wọn fi lágídí mọ́ àgírí pẹ̀lú yín tó tálè báwọn wa lágídí bí báyìí kí wọn bá lé astrike àṣegbá ntíjọba ó ti ṣe látàárọ̀ ọjọ́ ó sì lè dó dégbà tí bá ku wákàtí mẹ́ta bọ̀tí irú ìlú táwa ń gbénu tọ títí tọ́lọ́run ó fi wá yí gbogbo wa padà inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim tí gbogbo wa tọ́lọ́run ó fi yí wa padà sí dáadáa tá lè máa gbọ́ because kò rí bẹ́ẹ̀ láwọn èbó ta láwọn wò kọ́ sẹ́ni mo fi láwọn èwo ń da lọ́dọ̀ àwọn èbó ni. nílùú òyìnbó kọ́dà kọ́ ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n bá wá ń pààyàn kíjọba ó tó mọ̀ páwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn ti láwọn tí wọn kọ́dà wọ́n lè pé wákàtí kan o àwọn òfin ní ṣiṣẹ́ ìjọba ti gbọ́ wọn yí yóò sì tètè wá ti tí wọn ó ṣe bọ̀ lọ́dọ̀ wa ń bì yí ọlọ́run ó yí gbogbo wa padà àtijọba àtàwa tí wọ́n ń jọba lólórí gbogbo wa náà ni a ní àléébù ní lọ́wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbèrè ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba náà ojúṣe wo làwa náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní gbé minimum wage minimum wage nísìn ń gbéjọba lẹ́yìn o wá sí lèmi ń ṣe o àmọ́ wà láàyè lomi kọ́ mọ́ gba minimum wage òun yóò fẹ́ bẹ́tà fún lọ́dọ̀ ọlọ́run torí nísìn iṣẹ́ tó ń sáko ńbẹ tó ń débẹ̀ láàárọ̀ tó ń tètè ń kó tó ń wá mi ṣeun o lè ráwí jàre pé ló ń fún ọ níjọ́ wá di pé ìjọba ń sanwó tó tówó fún ọ tó tún ń sá òòrùjọ́ lọ́dọ̀ ọlọ́run o ọ̀ ń jẹ haramu o ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀rẹ́dẹ̀ àti sojúṣe rẹ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ nìkan ni la fẹ́ gbà kọ́lọ́n kọ́ mọ́ṣá àsàmọ̀nà gbogbo wa kó tún wa ṣe kọ́lọ́n kó tún wa ṣe wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.